الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد باب المؤمن يموت بعرق الجبين باب المؤمن يموت بعرق الجبين ọ̀rọ̀ lórí wípé tó gbàgbọ́ òdodo tó bá fẹ́ kú yamutu bi'araq al-jabin yóò kú lẹ́ni tí ó ṣẹ́gun níwájú orí rẹ̀ oògùn mọ́ jáde tí wọ́n ju orí rẹ̀ jíjáde tí ogun jáde níwájú orí rẹ̀ yẹn àfẹ́dẹ́ wípé ikú dáadáa ló kú yẹn ṣebí àwọn alamọ́tò fọ́sùn nìkan tìmọ̀ àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn tó dáa ìyàní àpẹẹrẹ tó ń ju ibi agbájá òkú dáadáa àwọn àpẹẹrẹ yẹn pọ̀ nínú ẹni pé ẹkú lórí ṣahada la ilaha illallah muhammadu rasulullah nínú ẹni pé ẹkú lọ́jọ́ jùwà lápẹ̀ dáadáa ni then àwọn kan tó máa ń bí ṣahada fún àwọn ìjàmbá ìjàmbá ìjàmbá tó máa ń ṣẹlẹ̀ sí yẹn tí ó lè padà jù sára bí dáadáa Allah nínú àwọn alamá ti yẹn ni al bi araqil jamil al bi araqil jamil ṣèbí kí èèyàn kú lẹ́ni tí ó ṣẹ́gun lórí. wọ́n ní Ibn Majah an Buraydata anna nabiyya sallallahu alayhi wa sallam qala. Ibn Majah gbọ́lá tó dọ̀ nígbà tó padà lọ́dọ̀ Burayda Burayda gbọ́lá tó dọ̀ Nabi sallallahu alayhi wa sallam tó sọ pé al-mu'minu yamutu bi'araqin jamil. dájúdájú tàbá pè lórúkọ gbòdodo yóò máa kú lẹ́ni tí yóò ṣe egun níwájú orí wọ́n mú tẹ́lẹ̀ mi dúró gbà wá ọdún hadithun hasan sahih ah, alimami al-Albani rahimahullah àwọn sọ pé hadithun sahih ti sahih jami ọmọ wíwí àni Salman al-Farisi ọjọ́ lọ tẹ́lẹ̀ àánú kọ́ ìgbà mi wọn látọ̀dọ̀ Salman al-Farisi ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wa sallam yaqul lọ́wọ́ tá a lọ́ọ́ sọ́gbọ́dọ̀ kò wò lílẹ̀ máa yẹ ìdààmú ti hì sàlàfà ẹ máa wòye sí nǹkan mẹ́ta fún òkú tó bá fẹ́ kú ìrọ́ṣà jẹ̀bí náà hu وظرفت عيناه وانتشر من خراء فهي رحمة من الله قد نزلت به أنا لم يستطيع إن يغشاها جبينه سوى جوكو وجيباي فوق جيباي tó bá là pẹ̀rẹ̀ tómi jáde níbẹ̀ wà ọ̀bọ̀rọ̀ fọ́t àyìnà tómi jáde lójú rẹ̀ méjèèjì àtàṣọ̀rọ̀ nfìrọ̀ ọmọ nfìrọ̀ òhù tí mo rẹ̀ méjèèjì ìwò mo rẹ̀ méjèèjì tó fẹ̀lẹ̀ báyìí wọ́n fọ́ yọrọ ọ̀túnmí náà lọ́ọ̀hì kọ̀dí nazarat bihi ìkẹ́ni yàtọ̀ dọ̀ Allah tó sọ kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó fẹ́ kú yẹn kátó lọ àdìsẹ́ dọ̀ ìfẹ́. ولو غطى غطيت البكر المخلوق فوق توكو باغبي tó bá ń gbé bíi gbígbé ọmọ ràkúnmí tí nǹkan ti kọ́ lọ́rọ̀ tí nǹkan ti fún lọ́rọ̀ tó gbé báyẹn ọ̀hánmídẹ lọ́rùnhù tí àwọ̀ ara rẹ̀ sì wá wà òzùbàdà ṣàdọ̀kọ́hù tẹ́kẹ̀rẹ̀ wá lẹ̀ papọ̀ fọwọ́ azabu min Allahi ta'ala qad halla bi ìyá ẹni yẹn látọ̀dọ̀ Allah ṣe ti sọ kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ látàṣà àná hadith da'if hadith da'if láwùdá ani abu abdullah at-Tirmidhi ló gbà wá nawadir usul أنا قال عبد الله إن المؤمن يبقى عليه خطايا من خطايا أنا عبد الله صبي a máa sẹ́kù fún ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wàjáàzà fàbí ha ìdàmọ̀t ṣùgbọ́n bàbá fẹ́ kú yẹn ìpinnu ṣe sábà bí àwọn sábà bí kan tó fi bá ha ìṣẹ́ ẹ̀dá so jáàzà fàbí ha ìdàmọ̀t olùrẹ́dà máa bá gbẹ àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀dá rẹ̀ nígbà tó bá fẹ́ kú látara àwọn àníyàn tó bá rí nídìí kú ara àníyàn níwájú orí èèyàn yóò wáyé gbogbo òṣìṣẹ́ níwájú àgbàlagbà lójú ẹ̀ ti rí tó nìyẹn lójú ẹ̀ wá rí tó yẹ kàfàrà ni yóò máa jẹ́ fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kàfàrà máa jẹ́ fún àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ aláwọ̀ ìjà àzà ọ̀yàrá òkúni wọn lè kẹjẹ bí nà so ara ọ̀rọ̀ tí wọ́n fi ṣe kàfàrà fẹsẹ̀ rẹ̀ lẹ́nu pé kí omi sẹ́ kí ogun sẹ́ níwájú orí rẹ̀ ọlọ́wọ́ kọ́ lọ́bọ́ dùn ìlànà ìkan láwọn afọ àsọ pé ìlànà àyà òrùkè jẹ̀mí nìhu àyà àmì rọ́bì yìí ni mo kò tára fà ní ọkọ̀ lọ́fàtì. wọ́n ní sọ́mọ jẹ́ kẹ́rù máa sẹ́gun níwájú orí wàrà fẹ́ kú òun náà ni ìtìjú tí ó padà bá ẹrú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n yọ owó dédé ara ẹ̀mà tí wọ́n lè fi sọ́ńtì dìde lọ́wọ́ fẹ́ sọ̀yàn pé ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn báyìí dáhùn ló pé ẹ̀sìn ṣe tí wọ́n sàrọ̀ ìwé sí dáhùn ẹ̀sìn yẹn. ẹ̀mọ̀ at that point in time ara yẹn wọ́n sẹ́ ẹ̀wọ̀n sẹ́ ẹ̀gbọ̀n àrùn mọ̀ sẹ́ ẹ̀gbọ̀n pé a ah, tọ́ ó ti tán náà nìyẹn. tùrọ̀ ẹ̀ náà lọ́mọ ṣe rẹ̀ sókù nígbà tó bá fẹ́ kú wá ti rẹ́ bí pé ah, a olùmọ̀ ṣe báyìí olùmọ̀ ṣe báyìí olùmọ̀ ṣe nígbà tó fẹ́ kú àwọn ogún yẹn bá jáde wájú orí ẹ̀ ògbó yẹn mọ jáde wájú orí rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣàfihàn pé káà ẹ̀rú yẹn ó ti wà nínú wàhálà. àyè alama sáfàlà nínú hu kọ̀dìmọ̀. ọlọ́ sì rí pé gbogbo tó kéré sí i ó ti kú gbogbo tó kéré mọ́tàfùlà gbogbo tó wà nísàlẹ̀ wájú orí rẹ̀. ògbó ò ní jáde gbogbo ara tó kù wọ́n àwọn yẹn ti kú kí wọn ibi tó kù ibi tẹ́mi kù sí nìyẹn Allahu akbar wàá iná bàbá kí a kó wà láhàyà wàràkàtìyà sí ìmọ̀ àlà ibi òkè yẹn wọn yẹn ní kù sí ọlágbára kù sí wàláhàyà hu fìlàyé nìyẹn ibi ojú méjèèjì sì ni ìtìjú wa wọn bá fẹ́ tìjú ibi ojú méjèèjì lẹ́ẹ̀ tèrè wàdálì fàákùtù hàyà so àsìkò yẹn sì ní àsìkò tẹ́lú mọ̀ pé a ah! àsìkò gẹ́gẹ́ òun ti dúró àwọn ilé wọn ni káfíńrò fi àmà àǹhálì kakò léhe kò ní irú ẹ̀rọ ní ṣẹlẹ̀ sí kéfè ní lórí pé ìgbà tó ń gan kú gan ojú ẹ̀ ti fọ́ gbogbo yẹn pátápátá kò kẹ́kẹ́ ní rí wàlùmọ̀ wáhìn àlùmọ̀ àdàm fi ṣógun yẹn àná hàdà bìlà àdàbìlẹ̀ dì kọ́ni hàlà bìyì ṣùgbọ́n tó kú lẹ́ni ẹni tó fẹ́ kú lẹ́ni tó wọn náà bá lọ́kàn ṣoṣo jẹ́ lọ subhanahu wa ta'ala tí wọ́n fẹ́ tó fẹ́ fìyà jẹ yẹ ṣò yóò bízì tó wà sí pé a ọlọ́run ló mọ̀ lọ́kàn ṣoṣo ṣùgbọ́n ọ̀ láwọn ẹ̀ṣẹ̀ bá bá bá lọ́rùn bí ó ṣe ṣe yẹjú àwọn ẹrù tó wà lọ́rùn yẹn ni ó máa rò ìyẹn ni ó kí ogun ṣe kí ni kó jáde wájú orí ẹ̀ ọ̀nà wáyé ni mo là á rọ̀ kulẹ̀ dìyẹ́ ogun tó bá wá jáde yẹn ìtumọ̀ ẹ̀ wàhálà ni pé látara àkẹ́ torí wọn jẹ́ Allah subhanahu wa ta'ala tí ó padà ṣe fẹ́rù yẹn torí pé lẹ́yìn wọn tí oògùn bá jáde rárá tútù yóò padà wá o òun kankan yìí jáde gbígbóná tó oògùn bá jáde báyìí ọmọ ni tó ìkẹ́ ní padà wá jẹ́ tiẹ̀ lẹ́yìn yẹn ẹni fa iná fún lẹ́yìn wà dé tù ìlà afáàrí kò sí wàlíyù kankan ọ̀rẹ́ ọlọ́ọ̀kan wàlá fìdí àbá olódodo kan bí abubakar wàlá bárò àbí ẹni dáadáa kan ilà àwọn àmọ̀fẹ́yìn ní rọ́bì ẹgbẹ́ tó fẹ́ kú àrùsì ẹtí mo ti ju olúwa ẹlẹ́dàá rẹ̀ látàrí ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú máa lè mú ṣọ́ wàtàkùn àlùkàràmọ́tì pẹ̀lú pé bùṣọ́ ọmọ ọgbẹ́ fún un ìròdù ló máa bẹ fún àti àwọn karamat àti àwọn àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́run ọba àwọn karamat tó ń tó bá wọn ṣe fáwọn ẹrú ẹ̀ láti gbé wọn ga fún the miracle ìrọ̀lẹ́ra jalla subhanahu wa ta'ala wọ́n ṣe fáwọn ẹrú láti ọ̀fẹ́ ẹ̀rọ pàtàkì ni wọ́n wọ́n yàn mọ́ ẹ̀fàjìrìtì rẹ̀ lọ́sọ̀rọ̀ ìrìnàjò mẹ́ta pàtó àwọn akẹ́kọ̀ọ́ táwọn ìlà sọ àkàràmọ́ pẹ̀lẹ́sìrìsì à àbẹ̀lẹ́kù à àbẹ̀lẹ́kù kọjá mẹ́ta tí ó sọ báyìí ó kò sùn fún àkàràmọ́ tì í àbọ̀ àwọn ẹ̀ kẹ́ fún ìtọ́ni pé kàràmọ́ tù wà kàràmọ́ tù àwùjọ àwọn bí iṣẹ́ ìyanu tó lọ ẹlòdẹ́dà tí wọ́n gbé fáwọn ẹni rí hmm? àwọn kàràmọ́ tì í sì mọ́ ṣẹlẹ̀ láì sí pé wọ́n ní ẹsẹ̀ wọn ní eré yẹn ní kọ́sùtù pé kàràbọ̀ yẹn ṣẹlẹ̀ ara ẹni pé wọ́n sùn jẹ nílé ṣẹlẹ̀ á lè ti tán yà lọ́ ló wá fọ́ lóúnjẹ rẹ̀ nǹkan ìkáwọ́ lẹ̀ báyìí ẹ̀sẹ̀ kan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọmọ sì fún jẹ̀bi. But back to France, back of this, about this làwọn ká gbé fún yín haram nìyẹn sóbi haram nínú wọn ti pẹ́ nìyẹn ni haram nìyẹn kí wọ́n ṣe kí ẹni tí kẹ́kẹ́ bá ṣẹlẹ̀ sí iṣẹ́ tó ní àwọn polówó pé a mo gbé ọlọ́wà yẹn ọgbọ́njọ́dé ni àgbègbè fúnra mi àwọn òbí ọlọ́run ti àbí ọlọ́run ti kó wọ́n gbà ọ̀rọ̀ ìṣúná wọn. àwọn tí nǹkan iná bá sojú wa àgbọ̀dọ̀ wà mọ́ kọ́ kí ní ẹ̀rí pé afẹ́ sọ ní ẹbí la yà lá n'i àá fàyẹ̀ ni kamat òṣùjú níjọ́ kan òṣùnjẹ́ ní wọn sì bẹ̀rẹ̀ báyìí wọn sì ka wọn yẹn lẹ̀ nígbà tí wọ́n park wọn tó gbéra sí wa tó gbéra wa ìrọ̀ òní wọn sọ báyìí. ìdí ti kìlọ̀ fáwọn lórí afá tó kù yẹn wọ́n sì mọ̀ fún agbọ́dọ̀ mọ̀ ẹ̀kọ́ láàrin karamọ́tì àwọn ẹni ọlọ́ àwọn oníṣúnà yàtọ̀ sí karamọ́tì àwọn oníṣúfí agbọ́dọ̀ mọ̀ ẹ̀kọ́ láàrin mọ̀ sí karamọ́tì bẹ́ẹ̀ ni o fi ha ń bẹ́ o alimam sheikh ismail bin tẹ́yìn sọ pé alifurqat bayna karamọ́tì awliya wa bayna awliya irrahman wa awliya shaitan yàtọ̀ tó aláàrin àwọn ẹni olúwa ẹ̀dẹ́dà àtàwọn ẹni ṣètọ́n nínú bẹ̀ wọ́n fi ìsìbáàtì karamọ́tò àwòyà wọ́n fi ìsìbáàtì karamọ́tò àwòyà àwọn kan iṣẹ́ ìyanu ríbiríbi tó máa ń ṣẹlẹ̀ fáwọn àwòlẹ̀yà gbogbo ẹ̀kọ́ pátápátá náà ṣe ìsìbáàtì nínú tíra ẹ̀ àdínà ìyẹ̀wò ìṣàlọ̀ ta'ala. قلت الإمام قلت بصديق أقل تظهر على العلامات الثلاث àkọ́dù تظهر واحدة. wàhùrà wọ́n ní àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní hadith àkókò sọ̀hìn yẹn àlè mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà nígbà tẹ̀ ń tó fẹ́ ẹni rí kan tó fẹ́ kú fẹ́ kú alákọ̀ọ́kọ́ ìrọ́ṣà jẹ̀bínú ẹlẹ́ẹ̀kejì zarafat àyìnà ẹlẹ́ẹ̀kẹta ìtàṣọ̀rọ̀ nìfìrà ìmọ̀ sẹ́gun wájú orí rárá kọ̀kọ́ ìkejì ní kómi jáde lójú kàdédé ló kù tó omi jáde ló jẹ pẹrẹ pẹrẹ tàbí kí ihò ohun méjèèjì kó kó wà widened kó dìde sókè wọ́n ní a lè rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ́ẹ̀kan náà lára òkú kan a sì lè jẹ́ ó sì lè gbé ọ̀kan pé láàrin tàbí jẹ́ méjì ọlọ́kọ̀dé ṣahádì na arọ́kọ̀lẹ̀ jẹ̀bi wàhádàwò aláàfin rí ẹni tí ó sẹ́niwájú orí ẹ̀ nìkan àti rí أنه وذلك بحسب التفاوت في الناس في الأعمال ما شيء أقول أقول بعض فالبعض يتجرى ولا بدي شولوري والله أعلم أنا في حديث ابن مسعود ومن حديث ابن مسعود وصيب موت المؤمن بعرق جديد تبق عليه بقية من الذنوب ويجازف بها عند الموت يعني mọ́tòlù ah, mọ́nù ikú olùgbàgbọ́ òdodo bí a kiri jìnnì ìtàkùn tó olùgbàgbọ́ òdodo ló kú ní kárí tó gbọ́ fẹ́ níwájú orí ẹ̀ táwọn kan á lè ṣe ní bàkìyà mìíràn gbọ́nà torí pé àwọn ẹ̀ṣẹ̀ kan ti ṣẹ́kù fún tẹ́lẹ̀ ọ̀yíjà zafa bí ha ẹ̀yìn dẹ̀lẹ̀mọ̀ ẹ̀ ń fi àwọn ìtumọ̀ bí kí arákùnrin kí oògùn yẹn ṣẹ́wájú orí ọ̀nà wọn fi bá olùwàgbọ́ òdodo yẹn ha àwọn ẹ̀sìn yẹn kúrò wọn lọ tara ara. adébáàbò mi nà ìkòrò yìí náà fi mọ́ pé àlùkàfọ́ ọ̀rọ̀ lórí bí ẹ̀mí mùmìnì ṣe máa ń jáde àti ní kẹfìrí. أن خرج أبو نعيم من حديث الأعرج الإمام أبو نعيم من حلية الأولياء وأم البواقة تدد الأعمش عن إبراهيم عن علقمة عن عبد الله تقع رضا علقمة بن قيس أتي عبد الله يعني عبد الله بن بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم olùjíṣẹ́ ìlú àwọn sọ pé iná nọ́ọ̀sì alìmọ̀ mímì ẹni tó bá jẹ́ ẹ̀mí ẹni tó bá lẹ́ni tí ó gbé ríjáde pẹ̀lú omi tútù wà iná náà sọ́lùkà ṣùgbọ́n ẹ̀mí ẹni tó bá jẹ́ kèfè túsàn kàmà túsàn náà sọ̀lù ṣẹ̀wà wọ́n gba ẹ̀mí yẹn kí wọ́n fi wọ́n gba ẹ̀mí ẹ̀mí kíni ẹ̀mí alhimar donkey ìyẹn ni kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní wa iná ni mọ́mìnà la yá ma alxọ́tí àtà wọ́n ní mọ́mìnà lè wù ẹ̀ṣẹ̀ kan la lẹ́ni tí ò lè kí ẹ̀mí rẹ̀ padà sí ọ̀yṣàdàdù alẹ́ yìí ìdàlmọ̀ ìwà ẹ̀ṣẹ̀ kan tó wá wù yẹ ló fi jìyà lọ́gbà fẹ́ kú ló fi jẹ́ ìyá gan ló fi jẹ́ ìyá gan sọ̀rọ̀ fẹ́ kú dídì ẹgbẹ́ gbà wọ́n ọmọ sọ́pà fẹ́ dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ aláàrùn lọ́lọ́ àfàtìkìrò tó pọ̀ àtìgbàyẹ̀ tó pọ̀ irọ́ ìṣẹ́dìbò àfúrógbà gbogbo ẹ̀ṣẹ̀ ní kò jìnnà sí torí òun kò ṣẹ̀ṣẹ̀ tó tó túbá kó gbẹ yẹn lọ́tọ́ ló jì yẹn ó jẹ dáadáa yà ọlọ́run ti fi fún àjẹ wọ́n ní ní káfọ́rọ́ bí ha wọ́n fi ìyà wọ́n fi ha ìṣèyẹ kúrò fún bàbá fẹ́ kú wọ́n ní wa ilal kafira layamul hasan. ó dàbí sẹ́yìn náà títí fèrè náà ṣe dáadáa láyé ìpìlẹ̀ kẹfì yìí ni kò ṣàbúrú wọ́n á pèlè ṣe dáadáa òmí tó bá ṣe dáadáa tó bá fi aburú kan sínú ẹ̀ ó lè jìyà aburú yìí bàbá fẹ́ kú kẹfì bàbá gbé burúkú ni ó wá ṣe dáadáa kan. أن فيسهل يسهل عليه إلى الموت بيجزنا بها tọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ lẹ́sọ̀ kẹfìrí ẹ̀ tó ló gbé àwọn kẹfìrí mú tán bá ṣe ayé ni wọ́n ti san wọ́n lẹ́sọ̀ wọ́n ni wà kọ̀dímù na ìlànà àmìlú mìíràn àmàlí ọjà ànáhù àbá àmàsúrọ̀ olúwa ní sàáfà ní ìtumọ̀ mẹ́rin ní gbẹ́rẹ́ bí ìtumọ̀ ní gbé inú ẹ̀dẹ́gbẹ̀ a máa mú ṣẹ́ tá bá ṣe mú ṣe olóore tí ó fi kẹ̀kẹ́ náà san wọ́n lẹ́sàn-án rẹ̀ láyé kẹ́tù wọ́n fẹ́ fẹ́ yìí tó bá fi kú dábà yìí ó ti bọ́ sínú ìyà nìyẹn. afa ni mọ̀jáha anilmọ́t anilmọ́t sakara ọ̀rọ̀ tó wà lórí pé ikú ní sakara kó ní ìwúrìlà tí wọ́n fẹ́ tí wọ́n ti ń lọ àlọ́ àwọn èèyàn wa tó ti lọ ọpọlọpọ àforíjì ọ̀rọ̀ ọlọ́tí ọmọ ya tí ó kú ní ọjọ́ máa nà àfẹnàmọ́jú máa nà Abu Fawzan Mutahir Ajima ọlọ́ọ̀bá àforíjì ọ̀rọ̀ ah ọlọ́yìn ọlọ́sì bàjẹ́ láti gbọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ àforíjì àfádàdà làfà ẹ̀ kúlẹ̀ rẹ̀ yóò rí pé ò bá rí lójú lẹ́nu òde fa wàhálà wà láàyè gbogbo àdáfọ̀ rẹ̀ jẹ́ yóò bá rí o ìbáyọ̀ fa wàhálà bá ìpàtì máa ń bá ní kó máa ṣètò wàhálà wọ́n máa ń ṣètò wàhálà yìí ẹni tó sì máa ń tijú àwọn àwọn èèyàn ni wọ́n tijú àwọn èèyàn náà wọ́n tijú àwọn èèyàn náà jẹ rẹ̀ ló sì wọ́n báyọ̀ fa wàhálà ọlọ́ba fún ìjọ wa tí wọ́n ní accident yìí láti friday wọ́n dẹ̀ kù lánàá ọkùnrin mọ́jú wọn wednesday tó láàrin friday sí wednesday yẹn tó súnmọ́ ni pé ojú wọn rí wọ́n pè ní sakarot nìyẹn sẹ́gbẹ̀ẹ́ ni kí ni o ìgbà tí mọ̀mọ́ wa fẹ́ kú lé àtìrọ̀lẹ́ ni mọ̀mọ́ ti wà unconscious tí wọ́n fẹ́ lè fi ìjàbọ̀ tẹ́ bá kúrò ní dáhùn. ẹ tó gba ìyá ìta sẹ́gun orí ọmọ sẹ́gun níwájú orí ó ìjà wọn náà. àwọn sẹ́gbẹ́ أميد الله أقرأ فنبي صلى الله عليه وسلم قل إن للموت سقرات ìkúlé àwọn ètò máa ń múni hún rírà. Pẹ́kẹ́ èyàn ní mẹ́lì tuntun lọ́wọ́ tí wọ́n yẹn kó yẹ ètò wà nínú rà. Àbílọ́wọ́ wọ́n fi mìíràn kàn láyé àti nínú sáré o wọ́n ní wà العضاء بعضها على بعض. ọ̀bí ha àlàbà tí ẹ̀ bá fẹ́ kú àwọn oríkèéríkèé ara yẹn wọ́n mọ ìfọ̀kànnì wọn máa kú ẹsẹ̀ ó kù àpamọ́ kú àti point ìwé lè gbà pamọ́ ṣùgbọ́n sì lè mọ sórí báyìí ó lè mọ sórí báyìí ó lè mọ yé sọ̀tún yé sọ̀tún mọ́kò lè gbé àpamọ́ apá àti kú náà nìyẹn mọ̀fáàkùn lè yí orí wá ṣùgbọ́n ojú yẹn ọkọ̀ jẹ́ ṣe ṣiṣẹ́ ó lè mọ̀ ṣẹ́jú mọ̀ tó yá ojú yẹn ó rọ̀ lẹ́la yìí yóò rẹ̀ ojú lẹ́la yìí kò ní pa ojú yẹn dé ṣùgbọ́n ẹ mọ̀ yìí pé tí a hàn ẹ́ káwọn hàn ojú ti lọ àhàn ẹ̀fọ́láìkẹ́ ìwọ́n lálẹ́ lẹ́yà yìí bọ́ọ̀lá yàrá rẹ̀ ọkàn ló lọ́lá ọlọ́mà foríjà òkú wa o akíkọ́ náà ní bọ́jọ́ kan ọjọ́ kan àwọn náà lọ àwọn ọ̀gbà tó máa yá sí àwọn tó máa jẹ́ wọ́n láyà lọ kò lù lọ́sí gbá ìkọ̀tọ̀ lọ́sí ṣùgbọ́n wọn wá fi àìnímọ̀ nípa àgbà tó lè jẹ́ ó fi ju gbogbo wa lọ. olóòjẹ́ àmọ̀gbà tó máa jẹ́. ṣùgbọ́n tí ó yé wa tabalúlà káyè rí pé anytime ló lè jẹ́. kò ṣe tó fi precautions tó bá ṣe fún pásítọ́ra wa tó. Ah, kó wọ́n bá kú kó bá kì í gun ọ̀kadà torí wọ́n fẹ́ kú. mọ́tò ló máa ń gun mọ́tò tó gun yẹn náà nìkan ẹlòmíì wọ́n bá kú kì í gun kì í gun mìkra tó láwọn mìkra wọn sa eré rírà lè kọ lù wọn nílé kan kúbà kúbà ló máa ń gbé kúbà náà nǹkan kúbà wọ́n bá kúbà òkè lásìlẹ̀ kẹ́lómi wọ́n bá kú pè jáde lólé kò ní jáde lásìmọ̀ ní báyìí ó jó pa sínú ilé wàlọ́ọ̀hì inú ilé tó wà náà ní kó tó wá bọ̀ kó iná lè mọ́ ta lẹ́bí tàfihàn nínú hù ní lọ́wọ́ ní olàpì ìtẹ́ àlọ́bí yóò wà báyìí èyí jáde ni pé ìyàwó bẹ̀rẹ̀ ká sì ṣiṣẹ́ olóore والذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عمل ó ti dá ikú ti dẹ́sẹ̀ mí so anytime ẹ̀mí yẹn lè lọ tí kú lè wọlé káwọn ṣiṣẹ́ olóore ní gbogbo láwọn ṣiṣẹ́ olóore ló yẹ pé àjọlù àlùfẹ́ ìdáàdì ni mọ́ àmọ́lù sọ̀rọ̀ iṣẹ́ tó gbayì jù tá a lè pèsè sílẹ̀ fún ikú lọ́nà ní ṣe olóore àwọn ṣe olóore ni o àwọn ṣe olóore ni o ṣùgbọ́n abúlé wa wá ọlọ́jà pẹ́ láyé lórí dáadáa o ọlọ́jà pẹ́ láyé lórí dáadáa pẹ̀lú àlàáfíà ara èèyàn lè gbé ọlọ́pàá ọlọ́run jẹ́ ló tó ọdẹ yìí ẹ̀sùn láyé ṣùgbọ́n yẹn dáadáa ọlọ́run jẹ́ ló tó ọdẹ yìí ẹ̀sùn láyé lórí dáadáa lórí lórí fún yẹn sẹ́sì pẹ̀lú àlàáfíà ara pẹ̀lú gidi o lórí èèyàn mọ́ dàgbà dé séèjì kan à síra àwọn èèyàn bàbá yàn bẹ kú pé ọlọ́run dé kúkú pa bàbá yìí o bàbá yìí á ìdáwó ìdìpọ̀jù ìmúra ìdìpọ̀jù kọ́lọ́mọ fi ìgbà wa ìgbà àgbà wa kó mọ́ fi dà wá láàmú. ọ̀nì wà fí mà yẹ sírù lè sánà ìlè. wọ́n ní wọ́n sọ̀fọ̀ lọ́hùn subhanahu wa ta'ala shiddatal maut fi arba'i ayat. wọ́n ti mọ́ àwọn àyà mẹ́rin wá insha Allah. wọ́n lóluwà wa jalla subhanahu wa ta'ala. ó ròyìn lílágbára ní òròyìn rẹ̀ pẹ̀lú àyà mẹ́rin lálùkọ̀ àti alákọ̀ọ́kọ́ ní slọ́tù kọf àyà 19 oníwàjá sákàrọ̀ tìlìmọ́tì bilhaq zalika ma kunta minhu sahid allah akbar oníwàjá sákàrọ̀ tìlìmọ́tì pé ìwúrira kú ìwúrira kú bá dé ìdìbáyìí kan lọ fún sami ló fi tẹ̀yìn síbi tó sá fún un síbi tó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ó ti dé. wàhálà ń bá fárò wá sí òde sálọ́rọ́ o tí kú bá ti gbé yàn mọ́lẹ̀ báyìí alimasura o náà ń pekú máa ń pekú nìkan ní alimasura o tó máa ń sani mọ́lẹ̀ tó bá ti dùn alẹ́ báyìí tí gbogbo tó ti sán mọ́lẹ̀ ó ti jà mọ́lẹ̀ tolu awaro yìí kú níbẹ̀ yẹn pé a nǹkan ńlá ni kú o sọ́tò kọ́f àyà 19 àyè kejì ní sọ́tò àná àn àyà 93 oníwàlá tọrọ ìlú bọ́ọ̀lì mú na fi gọmọrọ tìlímọ̀ wàlùmọ̀lá ìkàtù bá tú àyè àbí àkèrèjú àǹfùsà olóòní tí wọ́n fi kú orí ni nígbà tí àwọn alábòsí àbọ̀nìwúnàwúnà alkafiro nígbà táwọn kèdèrè alábòsí nígbà tí wọ́n bá wà nínú gọbọ̀rọ̀ tìlmọ̀t gọbọ̀rọ̀ tó bá wà nínú ilé kókó kú tó ẹni gbé ikú kẹfì rí máa ń le díkú dání díkú mùsùlùmí lọ tòmínú máa rí nǹkan o ojú ẹ̀ máa rí nígbà kú o ojú ẹ̀ máa rí ká ojú òsì máa rí ká ṣùgbọ́n ti kèfé ló gbé ní òbúrú jù tí kèfé bá ń kú ẹ lọ bí kèfé bá ti ń kú èmi wọn máa pariwo ní yáa yéé yéé yáa yéé tó tó kú mùmí lè nípa ló pè onífàlàwọ́lá ìdàbàlà ọgọ́tìlẹ̀ ọlọ́kùnrin wà á ń tún hìnà hìnà tàùzùrùn tó bá ní fàlàwọ́lá ìdàbàlà ọgọ́tìlẹ̀ ọlọ́kùnrin ní tó bá ti pé wà bẹ̀ ni ìdàbàlà ọgọ́tìlẹ̀ ọlọ́kùnrin nígbà tí sẹ́mi bá dé ọlọ́kùnrin tó bá dé ibi gbòǹgbò báyìí ẹ̀mí mọ̀ bọ̀ ó fẹ́ jáde ìmọ̀ bọ̀ ìmọ̀ bọ̀. sọ́ni dé gbogbo olúwa sọ pé tẹ́ ẹ jókòó gbogbo yẹn sí ń wòran olùwàdé fi jókòó bẹ́ẹ̀ fi ń wọ ẹ̀mí yẹn rẹ̀ tó fẹ́ jáde olùbẹ̀ bá tó bẹ́ẹ̀ ni ẹ̀ tó dá padà tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ dá ẹ̀mí yẹn padà ló ti lọ ọlọ́ tẹ́bi bá fẹ́ jáde kò sí dókítọ̀ tó lè rí tó lè jáde kò sí dókítọ̀ tó lè dá ẹ̀mí yẹn dé kó mọ́ jáde wàlúwà yóò jáde àyàfi tọ́lọ́ bá fẹ́ dẹ́yìn ẹ̀ padà lóko. níparí nìfọ́tò kìyàmà àyà twenty six oníkàlà ìdàbàlà bọ́tì tàràkì kàlà àtàràkì mọ́nà àlùkò kàlà ìdàbàlà bọ́tì tàràkì àhà ọ̀kìlà mọ́rọ̀ọ̀kọ̀ ó lọ ní ìdàbàlà bọ́tì tàràkì kàlà ẹgbọ́ nígbà tẹ́lẹ̀ bá dí ọ̀rọ̀ tó fẹ́ kú ọ̀kí ìlànà ọkọ̀ táwọn ìgbẹ́ bá kù ta ló lè bá wa jẹ́ ọlọ́run ta ló lè bá wa ṣàdúrà tó kó mọ́ lọ. Bala ìdá abalaga ti tara kí ọkí ìlànà ọkọ̀ aha wà zọ́nà aláwọ̀ sọ̀rọ̀. Sẹ́ni yẹn ti bàbá ti dé aha. Fa, àtàfàtì sáàkù ti sàkọ̀ tá a lẹ́sẹ̀ pọ̀ tẹ́sẹ̀ bọ́ lẹ̀ pọ̀ mọ́ra wa aha ìlànà ti kàyà ọmọ ibi nínú máa sáàkọ̀ ọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ní padà sí ìjọ yẹn tọ́lùwà kó ṣàánú wa jíjáde ikú jíjáde ẹ̀mí á lọ́kàn lára ìṣètò rọrùn abẹ́lúwádé dáwà gbogbo tó bá wa fẹ́ kú kọ́nà kó pa wá lọ́nà tó gbà dà jùlọ lọ́nà tó gbà dà jùlọ kọ́nà mọ́jà kúkú orú kọ́nà mọ́jà kúkú orú àwọn kú orú àwọn kú jàmbá kí mẹ́jọ ojú yẹn pa ẹ̀gbẹ́ ẹ̀ńtí mẹ́jọ pa yóò pariwo pariwo bó tó ṣe kí ni o.